abọ̀wàrà bí ejì alẹ́ adé bí ejì ta àwa náà rẹ̀ adékólókò má lè roko adékọ́lọ́nà má lè yẹ̀dọ̀ ẹ̀yin olódùmarè lèmi ń jẹ́ adéníyì ọmọmọlọ́lá ọmọọba ìlú ìgbòmọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ọba àwọn ọmọ abúlé èmi á máa ní boyfriend àwọn kan ọbí àwọn kan sugar àwọn kan zadi àwọn kan bébí àwọn kan ẹ̀gbọ́n àwọn kan àbúrò àwọn kan ọmọ nígbòmọ̀rẹ́ alágbàdo òde àtàpẹ́tẹ̀ inú mi gégele lódò sànyà sànyà òyìn òdé láàrin ìdí omi kò ń ṣe ní sẹ́sì ní lẹ́nu àwa lọ́mọ olókùúta mẹ́ta òde ìgbò ọ̀kan ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀kan ní máa rọra máa rọra ọ̀kan nígbà tó o mọ̀ gbòó kí ló wá mọ̀ rẹ́ sí eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán lórí Orísun tẹlifíṣọ̀n torí ẹ̀ ni mo ṣe ń sọ wípé kárèdé kájèdé kámèdè kápèdè káfí èdè kí gbogbo elédè tó ń bẹ ní gbàgede èmi redé mo jedé mo mèdè mo pèdè mo ṣe ń kí gbogbo pèdèpèdè tó ń bẹ ní gbàgede lẹ́nìí tani wá ní pèdèpèdè ẹni tó bá ti ń sọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbọ́ tí ọba wáìdù ò tí ì gba ohùn lẹ́nu ẹ̀ òun náà ni pèdèpèdè àtẹ̀mí àtẹ̀yìn àti ẹnì kejì mi ọba wáìdù lókè òní gbòhùn lẹ́nu ọ̀nì kọ̀ọ̀kan wa a nídìí kò ní jẹ́ tiwa lọ́la wáìdù lókè èmi nìkan wọ́n ni mo wà lórí ètò ó yẹ kí wọ́n mọ̀ pé ẹyẹ kan ò fi apá kan fò rí apá méjì báyìí ilẹ̀ yẹn fi fò torí ẹ̀ ni mo ṣe máa ń láì kí n wá sórí ètò pẹ̀lú ever unique ever dynamic ọmọ tó dúdú bíi kóró ṣin ọmọ kan bíi one million ọmọ tó ń sọtọ́ sọtọ́ ọmọ tó pọ̀ tí ò pọ̀ tán ẹ ọmọ tó pọ̀ tó tún ṣẹ́ dànù ó pọ̀ ó ń ṣẹ́ dànù. òkè ó pọ̀ ó ń ṣẹ́ dànù ó pọ̀ ní gègèrè. ó tún ṣẹ́ dànù ó ṣẹ́ dànú. ẹbíni yìí ṣá òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ alẹ́ ẹni ẹni ẹ̀tẹ́ ẹ̀ka ọmọ alẹ́ ẹni ẹ̀wẹ̀lẹ̀ èmi rí ọmọ owó ọmọ ẹ̀kọ́ ọmọ ògidì gbígbọ́ ọmọ jálẹ̀kùn ọmọ tó gbé ṣùlájà tó fi gbóyan díẹ̀ ó kàn ṣe mí bí kí n máa sọ̀rọ̀ bí àwọn ọmọ èkó bí àwọn ọmọ èkó mídẹ mídẹ mídẹ ti dé sórí ètò nìyẹn kò jẹ́ yé yín. ìgbà tí mi ń bọ̀ lẹ́kọ̀ọ́ mi gbé báàgì mi gbé báàgì mi mi gbé mútò mi wọ báàgì. ẹ mi wá mi wá fẹsẹ̀ sọ̀dá wa mi. orí Orísun TV la ṣe wà Orísun tí kan lè gbà lálá ẹ mọ bí mi ṣe máa sọ fún yín pé tí òjò bá ń rọ̀ tàṣẹ́gun fẹ́ tíjì ń jà tí gbogbo àrígbà kò sí Orísun ò lè yí padà kò lè gbẹ láéláé nítorí pé kí ni orí àpáta náà la kọ́lé sí adúró digbí ni ní orí àpáta Ọlọ́run Olódùmarè kò lè tí kò lè ṣá kò lè pínyìnkìn kò lè gbẹ kò lè bàjẹ́ kò lè sọnù kò lè dọ̀tí you know now. <laughs> mo kí káàbọ̀ èmi lọ́mọ yín aya wọn ló ń do ẹ̀gẹ́ ọmọ wọn nílẹ̀ Ìjẹ̀ṣà Adéníkẹ́ Hannah Babatunde tí gbogbo ayé wọn <laughs> sí honey fingers adéyìí máa jẹ tí ó dé máa rẹ tí wú mi lórí láàárọ̀ ìgàn ẹ ó kàn kí gbogbo ẹ lọ kí gbogbo ẹ lọ kí gbogbo ẹ lọ ẹ̀yin tí ẹ ní oríkì tí adébíyí yẹn tó jẹ ọmọ ó yẹ kẹ́ ti máa sẹ́yìn rẹ̀ oyè yín àlá ó ti máa dúkà láti láti wọlé àbọ̀lì yóò kì í wú tó bá ti ń kí oríkì yẹn ni. ọmọ pé àwọn kan máa ń jowú pé àà ah, ah, kí ló wá dé tẹ́ pé ìlú tiwa nìkan la máa ń lọ ẹ má wọrí ọjọ́ mi ọjọ́ rẹ mo máa máa dé àwọn ìlú yẹn lẹ́yọ kọ̀ọ̀kan mm. torí ọba mi òkè náà ló kú di ẹwà fákùkọ wọ́n pa àmọ́ ṣe àánú làdúgbà tí ò bá dẹ̀ sí ẹ̀yìn bẹ̀yẹn ṣe ìráwọ̀ ta wà ń bí àṣẹ nítìǹ ẹ̀yin lẹ jẹ́ ká máa mí ẹ̀yin tẹ́ ń wo ètò yìí gangan lèèyàn ẹ̀yin tẹ́ ń wo Orísun tẹ́ ń fi ìfẹ́ jẹ́ ẹ̀yin gangan lèèyàn wọ́n ní tí ò bá sí bá a jẹ bá a ṣe ń ṣe lásán ni ẹ̀yin gangan ní bá a jẹ tẹ́ ń bá wa fi ayọ̀ tẹ́ ń bá wa fi jẹ́ bẹ́ẹ̀ ó yẹ jẹ́ ká wá gbéra bàjẹ́ ká lọ ṣe fàájì yẹ kẹ́ mọ̀ pé fàájì ọ̀sán ni ẹjọ́ òkì máa ń pọ̀ bọ̀ a máa ń fa kòmó òkúyọ̀ nínú àwọn ọ̀rọ̀ wa jẹ́ ká dókè lọ́hùn wẹ́n wí padà dé then we share aṣọ lọ́jọ́ eégún kí la mú wa lórí ètò lè ní. ẹ káwọn padà sórí ètò fàájì ọ̀sán your favourite ètò <laughs> lórí Orísun TV your favourite station kò yẹ yín ẹ̀rí kan tí mo ṣe ń bẹ̀ yín sí wọ́n rájí dẹ́ your favourite ètò your favourite TV station <laughs> ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́nìí ẹ tí miss nǹkan kan torí pé a kàn welcome àwọn èèyàn ni ẹ ṣe mọ̀ pé Orísun TV náà la ṣì wà adé méjì náà tó pàdé ara wọn àwọn náà ló ṣì wà lórí ètò adé versus adé kò yé yín báyé máa ń ṣe adé square adé adé square àwọn náà la ṣì wà lórí ètò láti ẹ̀ ń sọ fún yín gbogbo ẹ̀yin èèyàn ti wá báwo ni nǹkan ṣe ń lọ lọ́dọ̀ tí yín àti kíra wa gbogbo ẹ̀yin tẹ̀ ẹ̀ṣẹ̀dé náà àkí ẹ̀yin náà o ókè náà ẹ̀ka bá sínú agbami ètò kí ni ìdájọ́ bá ra sọ ẹ wọ́n pé ní gbogbo ìgbà ni máa ń sọ pé lórí ètò fàájì ọ̀sán àkọ́kí ń dédé ṣe fàájì. a máa ń kó wa lẹ́lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ni a máa ṣe fàájì. a máa kọ́gbọ́n ìmọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n tí ìmọ̀ bó ṣe ń lọ rárá. a jáde lórí ètò fàájì ọ̀sán ó tàdé fẹ́ bára wa sọ lẹ́nìí náà ní <laughs> àwọn ewu tó wà nínú ìfọ̀ládọ́là táwọn olóyìnbó ń pè ní procrastination ìfọ̀lá dangers in procrastination àwọn ewu ewu tó wà nínú ìfọ̀ládọ́là kí là ń pè ní ìfọ̀ládọ́là. ẹ tó bá ń sọ̀rọ̀ nípa procrastination ìfọ̀ládọ́là wọ́n ní bó bá kọ̀la àkọ́la bó bá tún kọ̀la hmm. àkọ́la ẹ mú mi ẹ mú kó tó ṣẹlẹ̀ ṣé rí àwọn aṣọ yẹn bó bá ti dọ̀la mo máa fọ̀ bó bá tún dọ̀la tó bá dọ̀la mo máa fọ̀ ọ́ mú lẹ́tà yẹn wá èló sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá dọ̀la mo máa mú lẹ́tà yẹn wá lẹ́tà oríire rẹ wá fi ń dọ̀la ọ̀làdọ̀la ọ̀làdọ̀la ọ̀làdọ̀la ìfọ̀làdọ̀la ni kí èèyàn máa dá ọjọ́ mọ́jọ́ mọ́jọ́ lórí nǹkan bóyá nìkan tó nílẹ̀ ó wá wò pé à tó bá ti di ọ̀la o màá bẹ̀rẹ̀ foundation ìgbà tó tún dọ̀la ah, ó pé a ó tiẹ̀ wá rẹ̀ mí lénìí tó bá dọ̀la màá bẹ̀rẹ̀ foundation ọ̀la kì í tọ́ torí ẹ̀ ní Yorùbá ṣe máa ní tó bá kọ̀la akọ̀la àtúkọ̀la àkọ̀la ìdá ọjọ́ procrastination kéèyàn máa fè ní dèní kọ̀ládọ́la mi máa ṣe é anìkan tó máa ń fà á tèmi wò ni wípé ìfojú kéré nǹkan téèyàn bá fi ojú kéré nǹkan pé ah, ah, kí ló wà ń bẹ̀ ṣèbí mélòó la ṣọ̀hún ẹ má wọrí tó bá dọ̀là máa fọ̀ ṣe bá bọ́ ni ẹ wo ilẹ̀ tíṣú ọ̀rẹ́ dì máa fọ̀ abọ́ tó yẹ kó o fọ̀ nígbà tó o ti dáná tán gẹ́gẹ́ bí ìyàwó wàá wá filẹ̀ tó bá dọ̀là ti máa rùn iṣẹ́ ti kún iṣẹ́ téèyàn bá ń fi ọ̀la dọ́là bọ̀ tó bá ti ṣe kúrò lénìí wàá ní ààyè you buy more time for yourself lọ́jọ́ kejì nǹkan tó bá yẹ kéèyàn ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn gbọ́dọ̀ dájọ́ sí i ìfọ̀ládọ́là ó jẹ́ ohun tó yẹ pé kan tí ó yẹ kẹ́ ṣe báyìí tẹ wá ń dájọ́ sí nǹkan tó yẹ kẹ́ ṣe tó ti tẹ́ ti mọ̀ pé ó ti tó time àní mi ò mọ̀ pé mo lè ṣe nǹkan kan sẹ́ẹ̀ èèyàn kan gbéṣẹ́ kan fún mi ní kí n bá sáré rán gáwọn ó dẹ̀ fún mi ní ọjọ́ méjì péré kò ń ṣe pé ó gbé aṣọ yẹn wá o èmi ni màá ẹ̀ṣẹ̀ tún lọ sọ́jà lọ kò tẹ̀ ṣe gbà màá ẹ̀ṣẹ̀ wá wá àtàṣọ àti màtíríà àti gbogbo ẹ̀ lọ́kàn tèmi tí pẹ́pẹ́ tẹ́tẹ́lẹ̀ ni màmá rò pé mi lè ṣe kínní àá ní ìdánwò kan lọ́sọ́jà màá kọ́ fojú ọjọ́ kan lọ́sọ́jà náà ojoojúmọ́ kan bóyá máa gé because mo níṣẹ́ mi tí mo máa ṣe ká tó tọ́jú ilé ká tó tọ́jú ọmọ ká tó wá sórí ètò ká tó ṣe gbogbo ẹ̀ so mo tí yóò bá gbàṣọ fún mi màá fún ní ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n ọjọ́ yẹn tó yẹ sọ àkẹlẹ̀ tàbí irun aṣọ yìí kẹlẹ̀ fún mi kí wọ́n á gbà ní ọ̀la ní ìdẹ̀tí ọ̀rọ̀ yẹn dẹ̀ wà ní ọ̀sán mo ní mo kàn rò ní mo lè ṣe bá bó ṣe bá ṣe drop message mo mo gbọ̀nà ọjà lọ straight mo wọlé ní after ten alẹ́ nígbà tó máa di àárọ̀ ọjọ́ kejì mo jí sí iṣẹ́ yẹn mo dẹ̀ gé mo dẹ̀ ẹran èmi fúnra mi wẹ̀ ìrora mi wọ́n bẹ̀ gbé ah ṣé pé mo lè ṣe kinní yìí káyín tẹ́tẹ́ màmá wò pé òkè ọ̀sẹ̀ méjì náà fún mi òkè jẹ́ kí n sì mú ìmí kí n ṣe ìfọlọ́dọ́là jẹ́ àǹkan tí òun jẹ́ kíyàn kíyàn kíyàn achieve nǹkan on time I was able to achieve that thing mo wò pé ṣé pé mo lè ṣe kìíní yìí ẹni ẹni ẹgbọ́n gbà tí mo wá sọ pé à ah, mo ti gbé aṣọ yẹn lọ o because wọ́n máa send it abroad ni mo ti gbé aṣọ yẹn lọ o ni à ah, ẹ ṣe máa send ní sí sí sí sí kò yé yín kó lè ṣe kò yé yín. ohun tí mo rí ni wípé káàtẹ̀ tó sọ̀rọ̀ nípa ẹnì tí eléyìnbó ń pè ní individual mo rí wípé àwọn tí ìfọ̀ládọ́là gbogbo èèyàn ló máa affect but ó pọ̀ fún àwọn oníṣẹ́ ọwọ́ mò ń lọ gan ni. ó pọ̀ fún oníṣẹ́ ọwọ́ gan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ tí wọ́n bá gbé iṣẹ́ fún wọn wá rò pé ah, ah ṣèbọ́sẹ̀ méjì ni ṣèbémi ni mo fẹ́ ṣe ṣèbémi mo fẹ́ ah, ṣe mo mọ nǹkan tí màá ṣe sí bẹ́ẹ̀ ṣèbọ́sẹ̀ méjì ni ó dàárọ̀ ọjọ́ tó bá fẹ́ wá gba ṣọkọ́ tóge àárọ̀ ọjọ́ tí wọ́n bá. báwọn bẹ́lọ̀ ti disappoint mo mọ̀ pé ẹ máa mi rí bẹ́ẹ̀ inú yá máa dùn. ibi tí ó wá ọ̀tọ̀ ni kí iṣẹ́ pọ̀ lọ́wọ́ èèyàn hmm. àwọn kan wà ìfọ̀ládọ́là máa ń mú ọ̀lẹ jáde nínú ènìyàn kò ń ṣe pé bóyá ènìyàn ya ọ̀lẹ but procrastination ló sọ ọ́ di ọ̀lẹ. ó pé àwọn tí kìnìyàn máa ń ṣe làwọn tó gùdù jù àwọn tó jẹ́ pé they are pro ah, ah, ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mélòó bó ti gé mo ti ràn tán ah, ìgbà mélòó máa fi sọ ẹ́ńjì mọ́tò sílẹ̀ mo ti tu ẹnu ní àti pé ẹni tó bá ti lè já ẹnu jù Yorùbá ní afẹnuwọkọ̀ kì í jáàmù mo ti gegegegegegegegegegegegege máa wà báyìí wà báyìí wà báyìí mo ti kọ́ bẹ̀ tán irú wọn èkó kan. kí wàá ní nǹkan tó máa ń fa ìfọ̀ládọ́là yìí gangan ẹ bá ìwádìí ló jẹ́ kéèyàn mọ̀ pé ṣe rí àwọn tó ń fa ìfọ̀ládọ́là yìí òun ni bá ṣe sọ́lẹ̀ nǹkan pé àmọ̀jù àkọ́kọ́ wọn tó ń fa ìfọ̀ládọ́là àmọ̀jù pé mo mọ kínní kò lè gbà mí ju ìṣẹ́jú márùn-ún lọ ìṣẹ́jú márùn tó wá yẹ kẹ wá sáré lò yẹn bóyá wákàtí kan lẹ ní fúnṣẹ́ yẹn ẹ wá fi ìṣẹ́jú márùn yẹn sí ẹ̀yìn pé ah, nǹkan tí màá sáré ṣe pápápá ìfọ̀lájú nǹkan tó fà á nìyẹn. jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ni àfojúdi wà àfojúdi wà ló kọ tó bẹ́ẹ̀ ni. akọ̀fojúdi pé ah, ah, hmm. kí ni hmm. ṣebí kí n kọ lọ kí n kọ print letter yẹn kí n dẹ̀ lọ fún wọn eh, kí n dẹ̀ dé office kí ni ẹ mọ̀ ẹni ti lọ already twelve dẹ̀ ló ṣì lù wá rí kíní àwa àwa ìkẹta yẹn graduation ló gbà yẹn gbé yóò <laughs> gba graduation láti ká máa fi ẹnu ṣe nǹkan àwa lọ́wọ́ graduate sí ọ̀lẹ ìwà ọ̀lẹ pátápátá ó wá tún wá jẹ́ kí kíní yẹn wá wọ̀yàn lẹ́wù á wá jẹ́ kéèyàn kó wọ̀yàn lẹ́wù gan pé nígbà tó yẹ kó ìwọ tó jẹ́ ọmọ ẹ̀wọ̀n kí sinmi àtàwá ti ń ṣètò ní ètò fàájì ọ̀sán wọ́n máa ń sábà tẹnu mọ́ pé àtọmọdé àtàgbà àti arúgbó àtòyìtì àti ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ẹ jẹ́ ká máa pe gbogbo wọn jọ ẹ má dání ẹ má ṣe ẹ má jẹ ẹ má wà selfish ẹ má dání kàn gbọ́ ètò fàájì ọ̀sán torí gbogbo èèyàn pátápátá gbogbo èèyàn pátápátá ló máa jèrè nínú fàájì ọ̀sán tá à ń ṣe ẹ̀yẹ wo irú nǹkan tá à ń sọ lẹ́yìn báyìí kó yọ èèyàn kọ́kọ́ sílẹ̀ ọmọdé pàápàá ṣé mo pé kí níyàrá àti kékeré ló ti máa ń bẹ̀rẹ̀ nígbà tẹ́ bá rán ọmọ ń ṣẹ́ mọ́mí I will Ah, ẹ bá ní kọ́ ọmọ lọ fọ abọ́ ok ẹyẹ ẹsẹ̀ ẹ wo pápá ọmọ tó wà nílé ìwé náà nǹkan tó yẹ kí yàn ṣe tí ọmọ bá ti jẹun tán lálẹ́ ó yẹ kó fọ gbogbo abọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ because àárọ̀ ọjọ́ kejì tí wọ́n máa lọ sí school yẹn ó yẹ kí ọmọ dìde kó lọ wẹ̀ kó prepare for school ìtú bá ti dàgbà nu wọn ó lè bọ́ sí kíchìn kò dáná tí àwọn bá rẹ́dí àti dáná fún wọn kó dáná fún wọn tó gbà tán bá dé school wọ́n lè jókòó brain wọn máa etí understand wọ́n ti stress brain wọn yes brain yẹn máa fresh nǹkan tí teacher bá ń sọ àwọ̀ orí kò ń ṣe ọmọ tó ti kọ́kọ́ kiri lọ láàárọ̀ ọmọ tó ti kọ́kọ́ sáka kiri ọmọ tó ti kọ́kọ́ wá omi lọ àsìkò gbẹlẹ̀ la wà yí àwọn àdúgbò kan wà tí ò sómi. bẹ́ẹ̀ni o mo ti rántí ah! nígbà tá a wà ní ilé ẹ̀kọ́ gírámà gbà àwọn èèyàn lọ pọn mi torílé wa a ní kànga kànga wa sì ló máa ń gbẹ kẹ́yìn ládùúgbò ní Ọ̀yọ́ state lọ́hùn ṣáàkì. àmọ́ ẹ máa fa kànga yẹn ni. àfà. kí ẹ̀wà jí làárọ̀ kó ọkọ máa fa kànga lọ. ẹ ẹ̀ mọ̀ pé agbára ni. kọ̀ǹga ẹ̀rù sì rẹ yóò ti lọlẹ̀. a ti lọlẹ̀. ó yẹ ló tuntun gbà. ìyẹn ò da olóṣè jẹ́ pé iṣẹ́ tí bá yẹ kẹ́ ṣe èèyàn máa tún calculate ni pé àárọ̀ ọ̀la aago báyìí mo fẹ́ kúrò nílé aago tẹ fẹ́ kúrò nílé yẹn aago wo lẹ fẹ́ jí. àti wípé lórí aago lórí aago yẹn nǹkan tó máa tí mo rí pé ó tún máa ń tó máa ń hasten ìfọ̀ládọ́là kó yọ lára èèyàn tó máa ń fún ní agbára tó máa ń jẹ́ kó yá kánkán òun ni time management ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé kò mọ bí wọn kò mọ ìlò àkókò bó ṣe wù ló ṣe máa ń lo àkókò ẹ̀ àkókò tó yẹ kó ṣeré bóyá wákàtí kan lẹ́yìn kó fi ṣeré ó lè lo wákàtí mẹ́ta nǹkan tó yẹ kó fi wákàtí méjì tó kù ṣe ó ti fi gidi gbẹ. nínú láìpẹ́ dání o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa jẹ́ pé torí timing ló ṣe máa pàdánù iṣẹ́ ìgbà tó bá yẹ kó lọ fún interview ẹlòmíì táìmì náà ṣe padà gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ èní ó parọ́ mọ́ traffic ọ̀la ó parọ́ mọ́ traffic ọ̀túnla ó parọ́ mọ́ traffic títí títí tí tó ń gbàṣẹ́ lọ́wọ́ olú ẹ̀. ẹlòmíì tó fẹ́ lọ sí iṣẹ́ tó ti mọ̀ pókè òun ti ń ṣe mistake yẹn òun ti ń pẹ́ òun ti ń pẹ́ ó yẹ kó wò pókè aago mẹ́rin ni mò ń jí tẹ́lẹ̀ àbí aago mẹ́rin yẹn ti ẹ̀pọ̀ jẹ́ ká fi aago mẹ́fà ni mò ń jí mò ń kúrò nílé aago méje jẹ́ kí n máa jí láago márùn ẹlòmíì ẹni ló fi máa sọ pé aago márùn ni màá jí lébi ṣùgbọ́n aago márùn yẹn nígbà tí aláàmù bá rìn ara ìfọládọ́là náà ni kinní yẹn olè ìmẹ́lẹ́ tí o máa postpone nǹkan ó ní ìfọládọ́là tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ èèyàn wa kò dàbí ẹni pé bóyá a ti ń sọ̀rọ̀ bá àwọn kankan yẹ́ a máa sọ̀rọ̀ bá yẹn má bì ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ba èmi náà ó ba èmi náà ó ti ní àwọn ìgbà kan tẹ́mi náà ti ṣe àwọn kinní ìsẹ́yìn àmọ́ kíní kan tó ṣe pàtàkì ni pé tíyàn bá mọ̀ pé kíní ìṣe òun ó rọrùn láti yí padà àmọ́ ká tó sọ̀rọ̀ nípa yẹn ẹ jẹ́ ká lọ ṣe fàájì yìí fẹ́rẹ́fẹ́ ẹ ẹ ẹ ká lọ ṣe fàájì a máa padà wá àwa bẹ̀rẹ̀ láti fi tí a ti dúró yìí à ń bọ̀. kọ̀lẹ́jì lówùrọ̀ òyìn sọmọ́rí ó gbàgbé àti wá ṣẹ́ṣe bá ò bá rẹ́ni fẹ̀yìntì ìṣèlà àtẹpámọ́ṣẹ́ ẹni ọ̀ṣágilọ́gbẹ́ ó tògùrọ̀ lọ́fà ó wá dédé ọ̀pẹ ògbẹ́nu òkè òní oro ọ̀bẹ ló rò pé ó ro ọ̀bẹ fọ̀n lábàtà ọyẹ ọ̀bẹ ti sómi ló rò pé ó mu kú ọ̀lẹ ni ọ́ wọ́n ní bá fi júwọ́jà rìn gbẹ̀ndẹ́kẹ́ ọ̀bùn wọ́jà ṣe ràìràì ọ̀bùn ni ó padà rẹrù àfijúwọ́jà bó dọ̀la bó o bá yọ̀lẹ́ lẹ́nìí bó o bá múra iṣẹ́ tó o kọ̀ tó o ṣeun iṣẹ́ tó o fi lẹ̀ tó ń dá ọjọ́ síhun ó padà ṣèyí ó jù bẹ́ẹ̀ lọ nítorí iṣẹ́ tó filẹ̀ kù sẹ́ńtì ọ̀bọ̀ ṣe ìwọ náà ló ṣe bó o bá wá fi irun dúdú ṣe ọ̀rẹ́ mi ó fi irun funfun ṣe àfi tó o bá fẹ́ fi òṣìlògbà lókù èmi ò ní fòṣìlògbà láyé eléyìí ni mo fi ń sọ pé ẹ̀ǹlẹ́ ń bẹ̀wọ̀n ẹkù kò sú mi kú rẹ̀ mí bóyá iṣẹ́ ń darapọ̀ pẹ̀lú wa lórí fàájì ọ̀sán nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí òun náà ni ìfọ̀ládọ́la ewu tó wà nínú ìfọ̀ládọ́la procrastination procrastination ìfọ̀ládọ́la orúkọ tèmi ò dẹ̀ tí yí padà Adéníyì Olúṣọlá ẹ̀yinjú Olódùmarè pẹ̀lú ọmọ tó dáa jù láfíríkà ọmọ tó dúdú bíi koroṣi. Babatunde tí gbogbo ayé ń pè ní honey fingers honey fingers honey fingers olórí Orísun TV náà wá ṣì wá àti ìgbèkúrò ń bẹ́ẹ̀ mọ pé Orísun yàtọ̀ Orísun làgbà ìlú ọgbọ́n ìlú òye ẹni táwọn ọ̀rọ̀ èdè Yorùbá máa ti máa jáde lólòkan òjọ̀kan gbogbo ẹ̀yin tẹ̀ ń fojú ayòwò wá ń lé àti àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ àtẹ̀yin tẹ́ ti wà ń bíbà ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ ojú tẹ́ fi ń wò wá fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò dẹ̀ ní di ayé gbogbo wa ò dẹ̀ ní bàjẹ́ o lórí ìfọ̀ládọ́la lórí ìfọ̀ládọ́la because ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti dàrú pátápátá nítorí pé wọ́n fi ọ̀làdọ́la tí àwọn tó miss flight wọn tí ó yẹ kán lọ fi ṣe oríire nítorí ìfọ̀ládọ́la pé ẹ màá tó bá di seven kò sí nǹkan tó burú nínú pé kéèyàn ṣe nǹkan ahead kò tí tó time tó máa ṣe kínní yẹn ṣùgbọ́n táyè bá wà ṣé ṣe sílẹ̀ kò sí kan tó burú nu pé kéèyàn ṣe sílẹ̀. ẹlòmíì oorun tiẹ̀ oorun jẹ fún ẹlòmíì. ó ti sẹ fún rẹ ló sẹẹtì aláàmù sí five tí five ó ṣe mí nígbà tí mo wà ní secondary school tí five bá lù wá ó yẹ kó di five o oh five. ah sórí ojú yẹn sì máa dì báyìí á kàn lọ́wọ́ yẹn báyìí pam pam ó máa pa aláàmù ni. a tún àmà ibi tó fọ́ọ̀nì sí ni pé a máa jí o tó bá ti wò á rí i pé five ten ti lọ á ní mo sì lè meet up jẹ́ ǹjẹ́ kó di five twenty tó bá máa wò ó six tìwá ni ǹjẹ́ kó di six ẹ̀ǹdí ààrẹ oorun yìí tí ayé olúwa rẹ̀ ó fi dá a ká mọ́ sọ mí. ọrùn lẹ́lòmíì sùn tó dẹ̀ fi mí nǹkan tó máa ṣe láǹfààní. filosofa kan filosofa kan ó sọ nǹkan kan màá sọ lédè yorùbá ó ní ẹni tó bá sùn kò kì í sùn hmm. ẹni tó bá ń fi gbogbo ọjọ́ ayé sùn irú wọn kì í sún bọ̀rọ̀ ẹ lọ wo àwọn tó jẹ́ èèyàn láyé ẹ lọ wo àwọn tó tí wọ́n jẹ́ èèyàn àwọn tí wọn kì í fi gbogbo òru ni ó wá lè jẹ́ ọ̀nà tí wọ́n fi lò ẹ lọ wo àwọn tó jí alágbára ká sọ̀rọ̀ nípa spirit world wọn kì í fi gbogbo alẹ́ sùn ẹ lọ wo àwọn wòlíì tí wọ́n jẹ́ wòlíì wọn kì í fi gbogbo òru ẹ lọ wo àwọn àfáà tó ń gbọ́tọ̀ lọ́hùn tó ń bá ọlọ́hùn sọ̀rọ̀ wọn kì í fi gbogbo òru ẹ lọ wọ àwọn business guru tí wọ́n ń ṣe dáadáa nínú iṣẹ́ wọn wọn kì í fi gbogbo òru sùn. ilé ọkọ̀ tẹ́lẹ̀ pé ó ṣàṣeyọrí láti tender age ló ti ṣe àṣeyọrí ó ti kọ́ ilé ẹ̀ before kò tó pé forty láti ifá láti bí i think it was thirty one or so tó fi kọ́ first ilé tó wọ́n kọ́kọ́ ó sọ fún mi ní pé wọn ò bí òun dà kóorun bá òun ní four oh one aago mẹ́rin òun ti jí because ní time yẹn àwọn ideas kan máa ń drop bẹ́ẹ̀ pé òun òun lè má dìde lórí bed but òun máa jí ìwé àti biro ó máa wà lẹ́gbẹ̀ẹ́ òun tí ideas ẹ̀ bá ti ń drop àti tó ṣe pàtàkì o àti tí ò ṣe pàtàkì o àti tó tóbi ju ẹ̀dá ẹ̀ lọ àti tó ti ẹ̀kéré tí ò ní ìtumọ̀ a máa kọ gbogbo ẹ̀ sílẹ̀ ní àkókò yẹn ó ní tí bá dẹ̀ ti ń kọ sílẹ̀ immediately ní àárọ̀ ọjọ́ kejì ló ti máa gbé ìgbésẹ̀ ní kíákíá ní kíákíá ṣé rí àìkí ń gbé ìgbésẹ̀ ní kíákíá kíákíá gangan ni ìfọ̀ládọ́là nítorí pé àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ ń pé wọ́n ní ìsun téré téré téré ló máa ń mú odò ńlá ló máa ń jẹ́ kó di ibú ó dáa nígbà tí èèyàn bá ti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ òun lọ sí Ṣàngó o ti kúrò ní bus stop tó wà o kúrò nílé eh. o bọ́ sí bus stop ìgbésẹ̀ nìyẹn láti bus stop o lọ sí gáràjì míì ìgbésẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá wà nílé tó o ti fẹnu sọ pé mò ń lọ Ṣàngó mò ń lọ Ṣàngó mò ń lọ Ṣàngó àádé Ṣàngó. lórí orun àsùnjù lórí orun àsùnjù lórí orun àsùnjù ó pẹ̀lú nǹkan tí ó máa ń fa procrastination. Mhm. mo nínú gbà tí mò ń wòye dáadáa tẹ́ bá wo social media lóru àwọn content tí social media bíi sponsor ad tó máa ń gbé wá ó máa ń jẹ́ àwọn content tó deep àwọn secret ẹ pé ẹ lè rí lójúmọmọ èmi fúnra mi mo ti wòye ẹ dáadáa tí ò ń ṣe ẹ̀kan tí ò ń ṣe méjì àwọn ideas àwọn content ẹ máa rí lóru ó yàtọ̀ sí pé ẹ happy birthday ẹ kìíní kankan ṣe kìíní tó pé tó máa máa gbé wá àwọn tẹ́ ẹ̀ fọ́lọ̀ gan tó kàn máa gbé wá fún yín tó máa máa gbé wá fún yín bóyá reels lẹ́wà bóyá story lẹ́wà àwọn nǹkan tó máa gbé wá àwọn nǹkan tó máa máa ṣí iye yín sí ohun tó ń lọ lágbàáyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo alẹ́ oorun ni yóò tún sùnsùn débi tí ó falala. Hmm. ṣé wàá rí táwa ń sọ yìí nípa ìfọ̀ládọ́là fún àwọn ọkàn wọn ti ẹ̀mọ́ sí nǹkan tó dáa. bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni pé kẹ́ máa ṣe nǹkan tí kò dáa ọ̀tọ̀ ni pé kẹ́ wá mọ̀ pé nǹkan tí mo ṣe yìí kò dáa ibẹ̀ ni àdúrà ti wọlé wá tí o bá ti rí pé òun lù sí kan òun lù sí kan òun lù sí kan ìwọ náà jòkó kò yẹra ẹ wò pé kí ló ń fà á èmi gẹ́gẹ́ bí èèyàn kan tí mò ń sọ̀rọ̀ ìbáyìí ọ̀rọ̀ ìfọ̀ládọ́là iná ó ti ṣe mí nígbà kan dáadáa tó jẹ́ kó dẹ̀ affect mi náà wọ́n ní pé o ò jìyà ológun ọ̀tá ni tíṣà tó ń kọ́ ẹ kí n tó lè máa sọ̀rọ̀ ń pa èyí mo ti pass through ẹ̀ rẹ̀. àwárí. ní sábà àwọn nǹkan tá à ń sọ lórí ètò kò ń ṣe pé bóyá èèyàn kọ́ dédé ń já tọ́pìkì yẹn from anywhere rárá àwọn nǹkan tó yẹ pé pàápàá tí wọn bá ti tí wọn bá ti là kọjá rí ó máa ń wà easy láti fi experience èèyàn sọ pé nǹkan báyìí nǹkan báyìí ohun tí ò ní yà àwọn èèyàn ni wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìfọ̀ládọ́là kò yún ẹnìkan ní pọ̀ sí i ó yẹ ìkókó sílẹ̀ ó náà yẹ kí n sọ pé kò sí ẹni tí ò ṣe hmm. èèyàn ni ò ní gbà fún wọn ní ọgbà ò lóhùn ò ní léwó onílé ni ò ní gbà kò sí ọmọ tó ń dìde bọ̀ tí ìfọ̀ládọ́là procrastination hmm. tí ò ní bàjá. nígbà tó bá ń báyàn ọ̀run ẹ̀ ni ó dàgbà gbogbo ìṣẹ̀dá rẹ̀ ni. nígbà tí mo béèrè lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run kan pé kí wọ́n lójú tó yẹ pé gbogbo nǹkan tí èèyàn bá ti ń ṣe àwọn èèyàn máa ń fẹ́ lára èèyàn wá ní ìlara àtọ́gọ́jọ máa ń rìn pọ̀ ni ó dà wọn ló ṣe dàbí procrastination yìí ìfọ̀ládọ́là yìí ó máa ń báyàn wá láti kékeré ni èèyàn ni ò ní gbà fún un tó bá wá ní ọmọ kan lọ́wọ́ tó mọ̀ pé tó bá ti sọ pé ah ẹ ọláyẹmí lọ ṣe nǹkan báyìí mò ń bọ̀ ló máa fi dáhùn máa ṣọ́ irú ọmọ bẹ́ẹ̀ yẹn. ẹ̀kan tiẹ̀ máa kàn nípa. máa ṣọ́ irú ọmọ bẹ́ẹ̀ yẹn tètè tètè láti kékeré máa gbà lọ́wọ́ ẹ̀ nítorí pé tó bá ti di ó dàbí aṣọ tó yàn bá ń wọ̀ ni tó ti wá di mọ́lì pé ó ti di bárakú pupa yé gan ti mọ̀ ọ́ mọ́ ẹ kò dáa àwọn èèyàn á sọ fún ẹ pé ṣàṣọ yìí nìkan ló ní mi bẹ́ẹ̀ náà ni ìwà tí ìwà bá ti wà lára èèyàn táwọn èèyàn ti ń mọ̀ pé ìwà yìí ò tètè máa gbà lọ́wọ́ ó easy láti gbà lọ́wọ́ ọmọdé ju àgbàlá torí ṣe iṣẹ́ nígbà tá a bá ti dàgbà mo lè decide pé mo fẹ́ ṣe nǹkan fúnra mi kò sí ìyá kò sí bàbá tó máa sọ pé ibi tó wà yẹn wọ́n máa máa fàdúrà ràn mí lọ́wọ́ ni wọn ò ní sọ pé ẹ adé nìkan máa lọ sí kinní lórí ìlú wọn. orí ẹ̀ ló ṣe kan pé adult old na scam táàmù ni báyìí wọ́n sọ fún wa pé bí ó ṣe ríre nba ti dì mí ni ọmọ ike. kò sí ìyàtọ̀ máa sọ fún ẹ pé má ṣe báyìí ṣùgbọ́n láti kékeré ó easy fún wa wọ́n ní àti kékeré la ti ń pẹ̀ka ìrókò láti kékeré báyìí ló ti easy láti gbé ká ṣe ẹbọ ló máa gbà ó máa gbẹ bọ ni aláìsàn bá ti ń sọ fún àwọn ọmọ wa má ṣe báyìí má ṣe báyìí káàdà yín fi wọ́n sọ́nà lọ́hún mo yín sọ pé àdúrà wọlé ìwọ tó jágbàlagbà náà pé nígbà tí ó bá fìyà àyípadà yóò tiẹ̀ le. ẹ àdúrà mi determination yẹn náà wá kí n easy. ẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní èsì ògùn ṣe rí téèyàn bá ṣe ìpinnu ìpinnu máa ń lọ pẹ̀lú iṣẹ́ àti àdúrà gẹ́gẹ́ bí ẹ ṣe sọ àdúrà ṣe pàtàkì ó ṣe pàtàkì ṣùgbọ́n Yorùbá ní ọjọ́ tí wèrè bá ti mọ̀ pé ah wèrè lòun ọjọ́ yẹn lára ẹ̀ dá tó ní àìgbà mi kí ni mo wọ̀ yìí ah kí ló ṣe mí kẹ ọjọ́ yẹn gbogbo làárọ̀ ẹ dá. ẹ eh, kó tó wá lè mọ̀ pé wèrè lòun ọ̀hún. àwọn ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn kan ti ń bọ́ sí ẹ̀ torí ẹ̀ ni èèyàn ṣe kọ́kọ́ gbọ́dọ̀ ní ìpinnu. tí o bá ní ìpinnu ọlọ́run nìkan ló lè ràn yàn lọ́wọ́ láti jẹ́ kí ìpinnu yẹn dúró. ìjẹ́ jẹ́ mọ̀ pé èèyàn lè pinnu pé òun fẹ́ yí padà sí nǹkan kan kó dẹ̀ ṣe lọ́jọ́ kan kó di ọjọ́ kejì kó dẹ̀ sì padà sí nǹkan tó ń ṣe tẹ́tẹ́lẹ̀. ṣùgbọ́n tí ọlọ́run bá mú rọrùn fún yàn pàṣẹ pé bóyá mùsùlùmí ni ẹ o bóyá onígbàgbọ́ ni ẹ o bóyá ẹlẹ́sìn àbáláyé ni ẹ o tó bá ti fi gbogbo ẹ̀ sí ọwọ́ ọlọ́run ọlọ́run kan báyìí mo fẹ́ ṣe é ó máa jẹ́ kó rọrùn ẹ̀yin èèyàn tèmi ń lé aṣì ní ìlàjì láti tẹ́rí lọ ṣe fàájì ká lọ ságbo fàájì kò yé yín àwọn èèyàn ti ń wò pé àkí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi lẹ gbé wá lè rìn ló ṣe àjọrọ̀ tèlẹ̀ agbára lè tó ń ṣe gan kò ṣe kò ń ṣàánú kò ń ṣe kò lè gbé bóyá aníjú sọ èèyàn kan ṣùgbọ́n afẹ́ gbogbo èèyàn kí ó ní ìtẹ̀síwájú ẹ ká lọ ṣe fàájì ní fẹ́rẹ́fẹ́ à ń bọ̀ Orísun. Oh, Orísun wa kò ní í gbẹ o àmì o orí Orísun TV náà la ṣì wà fàájì ọ̀sán lè ṣètò ṣì ń lọ lọ́wọ́ àwọn you know skollenkaja presenters méjì ademi ade square ade times two ade race to power two àwọn náà wá ṣe wà lórí ètò ṣùgbọ́n nǹkan tá à ń sọ yìí àfẹ́ you know um, introduction yẹn àfẹ́ kó pọ̀ jù you know adúlórí pé àṣì ní nǹkan tá a fẹ́ sọ nípa eh, ìfọ̀ládọ́là ẹ̀yin tẹ̀ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa à ń sọ̀rọ̀ lórí àwọn ewu tó wà nínú ìfọ̀ládọ́là a sì ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí bá ṣe lè bá ṣe lè borí ẹ̀ àti sọ̀rọ̀ nípa àdúrà àti sọ̀rọ̀ nípa determination méjèèjì ṣiṣẹ́ pọ̀ ni ìwọ ṣáà ti kọ́kọ́ mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáná tó bá ti mọ̀ yẹn wàá wá gbìyànjú láti pé kò dá dúró pé hmm, mi ò fẹ́ fi ọ̀la dọ́là mọ́ tá máa gbéṣẹ́ fún ẹ ìmídìrí tó ti mọ̀ pé àyè ẹ ti wà tètè bẹ̀rẹ̀ sí ní máa ṣe ẹ rí pé àwọn èèyàn ń kun àwọn oníṣẹ́ ọwọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kun àwọn oníṣẹ́ ọwọ́ ẹlòmíà ní ọjọ́ patí òun dọ́dọ̀ télọ̀ aṣọ òun kò rẹ́dì yàtọ̀ sí pé kò rẹ́dì ẹlòmíà tún ti ṣọ́ọ̀bù. ẹ ti ẹ jẹ ń pa ẹ lẹ́rìn. Hmm. àwọn káfíń kátà fọ́níṣọ̀ hmm. wọn burú láyé. Hmm. Ah, ó gbéṣẹ́ fún ẹlòmíì ìgbà tó bá máa gbéṣẹ́ fún tẹ̀rín tọ̀yàyà ni. bẹ́ẹ̀ ni. bọ̀ tó bá gbà ó de baraki ó de police station. half iṣẹ́ wọ́n ṣe ilé onílé yẹn bí half wọ́n dẹ̀ sì tó kulẹ̀. ebi ilé onílé tiẹ̀ dáa hmm. kọ́bọ́ọ̀dù tó jẹ́ pé wọ́n lè dé láàrin wọn na wà hmm. wàá dẹ̀ dúró tí wọ́n lọ́rùn fún dídí oṣù mẹ́fà oṣù mẹ́ta ìmí oṣù mẹ́jọ ó dìgbà tó bá dariwo ara nǹkan tó jẹ́ káwọn èèyàn kan tètè dìde leléyìí o eh, eh, ẹlòmí ò mọ̀ because tí n bá gbéṣẹ́ fún ẹ tó bá tètè ṣe má fún ẹ ní mi ìmàlẹ́ fi rẹkọmẹ́ndẹ̀ fún yàn because ẹni tó gbéṣẹ́ fún ẹ yẹn ó ti ní plan ó ti ní plan àti time àti gbogbo ẹ̀ tó fi gbé iṣẹ́ yẹn fún ẹ. ó dà ẹ jẹ́ kí n lo ọ̀rọ̀ mi ó ní àbúrò mi kan ó dáa gan nínú káyà àwòrán ó dáa gan èyí ṣe díẹ̀ o jẹ́ pé àwọn èèyàn máa ń sọ pé hmm, this guy is good multi talented ni ó ń ṣe graphics ó ń ya picture ó ń ṣe video ó ń edit animator ni cartoonist ni the guy is good tó bá di pẹ́ǹsì mu tó bá draw ṣùgbọ́n iní kan ló ba àjàwó ẹ̀ jẹ́ apá ẹ̀ kan gún ojú tán lọ tó bá gba iṣẹ́ báyìí ó lè gbaṣẹ́ ọdún kan kò dìlíbà ah. ó ní wedding kan tí mo bá gbà wedding yẹn èmi ni ẹnìyẹn yìí ń fi orí mi sọ wedding yẹn dèmi wọn ò rí fídíò wedding wọn gbà wedding yẹn dẹ̀ ti pé four years ah. mo wá pè é mo ní ọ̀rẹ́ wa níbi tá a bá dé yìí èmi ò ní jó dojú tì mí ò ní bà mí lórúkọ jẹ́ mo gba iṣẹ́ tẹ́ pé iṣẹ́ kékeré tó kàn máa ṣe láàrin few hours for a hundred thousand mi ò pé mo dẹ̀ sọ fún èmi blunt mo sọ fún mo ní mo gba iṣẹ́ báyìí báyìí ìwọ ló yẹ kó ṣe é ṣùgbọ́n nítorí ìfẹ́ ní dé ní fọlá dọ́là mi nígbésẹ̀ yẹn fún ẹ. nǹkan tó máa ń jẹ́ kí iṣẹ́ ẹlòmíì kó lọ sílẹ̀ nìyẹn nígbà tí o bá gba iṣẹ́ tó o bá ṣe àbí pé ó yẹ kó lọ sí class kó o lọ class ní àkókò àbí pé ẹ àbí pé bóyá ó yẹ kó lọ sí ibi ọjà ẹ ó rí pé àwọn ọjà kan wà nínú ṣọ́ọ̀pù ẹ tí ò ní àwọn èèyàn dẹ̀ ń béèrè máa lọ rà máa lọ rà títí tí wọ́n fi lọ rà ní ṣọ́ọ̀pù ibòmíì nọ́mbà rẹ tó bá béèrè lọ́wọ́ ẹ lẹni tó o ní tọbi ẹlà tó o ní tọbi ẹlọtìlá tó o ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń rírà yẹn wọ́n máa lọ síbẹ̀ ní gbogbo ìgbà nǹkan tí ò ń jẹ́ kí ẹlòmíràn á sọ pé kò sówó kò sówó ṣẹ́rí twenty twenty three money making year ni má jẹ́ gbọ́ pé ẹ́ tí bá gbọ́ pé sọ pé kò sówó tó dẹ̀ yìí tèmi gbọ́dọ̀ máa ní lọ́wọ́ ni nítorí à ń retí ìpolówó ọjà ní ọ̀pọ̀ yanturu ẹ máa sọ pé ó dà máa wá lọ́la máa wá lọ́la irọ́ o ẹ tètè kàn sí wa kẹgbẹ́ ìpolówó ọjà yín wá ní kíákíá kíákíá ẹ má fi èní di ọ̀la ọ̀la di ọ̀túnla títí títí tí àwọn èèyàn máa fi gba gbogbo àkókò tán fún yín. torí ẹ̀ ni Yorùbá ṣe máa ń sọ wípé afẹnupàjùbà kì í jàgbàdo titun òwe ń wọ́n tù ẹni tó fi ẹnu pàjùbà ah, mélòó wá ni. Ah, ah. Ebi kí n kàn gégi kí n gégi kí n roko kí n ṣe kí n yége kí n dẹ̀gbẹ́lẹ̀ kí n fi àgbàdo sí. afẹnupàjùbà ò lè jàgbàdo títún nítorí ìgbà tó yẹ kó o roko o roko ìgbà tó yẹ kó o dẹlẹ̀ o dẹlẹ̀ ìgbà tó yẹ kó o kí àgbàdo bọ́lẹ̀ o kí àgbàdo bọ́lẹ̀ o wá retí kó o jẹ àgbàdo tuntun o wá fẹ́ jẹ àgbàdo tuntun o lọ rà kì í ṣe tinú oko rẹ̀ ah. torí ẹ̀ láyé sọ pé káyé fi èní dé nìyí káyé fi ọ̀la dọ́là Anyfinger ti ń sọ lẹ́ẹ̀kan pé kẹ́ gbé ìpolówó wá nítorí ìpolówó ni àgúnmu owó ẹ mo mọ̀ pé ẹ fẹ́ kí ètò yìí náà parun ẹ sọ́pọ́ọ̀tì ètò fàájì ọ̀sán kó má ba àparun torí ẹ̀ la ṣe ní kẹ́ ẹ gbé ìpolówó wá kájọ dòwò pọ̀ kábà yín polówó kí ajé ó ẹ lè lè tẹ̀lé wa lórí Orísun tẹlifíṣàn lórí gbogbo ìkànnì at Orísun TV Facebook Instagram Twitter YouTube at Orisun TV tó bá dẹ̀ jẹ́ pé sugar boy yín ràn lẹ́fẹ́ tẹ̀lé ọmọ tó ọmọ kan ní one million Adeniyi Olúṣọlá ẹ kò lè tẹ̀lé mi on Twitter on Twitter Instagram and TikTok at official ẹ̀yinjú Olódùmarè lórí ojú àtìwé Facebook Prince Mọ́rọ́láwọ̀n Adeniyi Olúṣọlá ẹ̀yinjú Olódùmarè ẹ jẹ́ kí n filẹ̀ kí mi máa fi yẹn ṣèdágbére lórí ètò lẹ́ni pé káàfin pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ adéníkẹ́ àná babatunde tí gbogbo yín mọ̀ sí ani fingers òun náà lórúkọ ti tèmi tí bá wá fẹ́ mi ní orí instagram àti tiktok at ani fingers ni ní orí facebook níkẹ́ adex àná babatunde mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń kàn sí mi ẹ ṣe ẹgbẹ́ ìpolówó ọjà wa kí adébùgbà yín jẹ ṣùgbọ́n ó wà ní ká jẹran ìpẹ́ lẹ́nu ṣùgbọ́n ó fa ọ̀nà ọ̀fun yìí kò máa jẹ́ o nítorí náà a gbọ́dọ̀ wá sọ pé ó dàbọ̀.